من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون. أدعوكم الله أبا أبا جدودا ọba àkọ́kọ́ ọba àkànyìn ọba tó ga ga ga tó ga ju gbogbo ẹ̀dá ẹ̀ lọ bẹ́ẹ̀ làánù rẹ̀ ló súnmọ́ wọn pẹ́kípẹ́kí abẹ lọ́wọ́n ọba ọba tó láàrin ga nínú àánú ẹ̀ ààrẹ rọmọdọ́ bàbá mú mẹ́wàá àkọ́kọ́ kó ti lọ mẹ́wàá ẹ̀ kejì òun náà ní lọ títí jọmọ́ àrùn ní ìsinmi àyàbí ìjọ máa ń ra àgbà pẹ̀lú ní aláwàjọ bóòlù àbá tó wá lọ òkùnkọ́ máa dá fírì àbí ọlọ́run ọlọ́run máa já sàṣì dànù nù ẹ̀ lójú ohun tá a ṣe táwọn yìí pé mo ṣe báyìí mo ṣe báyìí síwájú ọlọ́run ọlọ́run kó jó wu òun bẹ́ẹ̀ kó sì bá ń jọ̀sí fún wa bùkátà kálukú wa ọlọ́run jó bí yá kó fi wá sí kò ń gẹ́ dáadáa ọlọ́run kó sànù wa innahu ala kulli shay'in qadir ọlọ́run bá ń sọ̀rọ̀ fún wa nípa àwọn ọmọ Israel ọlọ́run sọ fún wa nípa al-awamiru àwọn àṣẹ tó pa wọ́n ohun tó pa wọ́n láṣẹ lẹ́yìn ìgbà ọlọ́run wa mọ́ tó sì jẹ́ wípé àwọn àgbà wọ̀nyí náà gbogbo mùsùlùmí tí ń bẹ láyé lóde òní ọlọ́run kọ àwọn kan náà fún ọlọ́run wá sọ wípé agbá àdéhùn àwọn ọmọ wípé ẹ má yà pànìyàn ẹ sì má pẹ̀mí ara yín ẹ má lè ra yín jáde kúrò nílé ọlọ́run wá ní kálíbà àmọ́ bóyá àwọn ṣé wọ́n gbọ́ tọ́lọ́run ọba àbí wọn gbọ́ wọ́n ní. nígbà náà nìyẹn ní lẹ́yìn náà kọ́. ọlọ́run bá ní pé fún mà lẹ́yìn kọ́rọ́rù lẹ́yìn gbígbà fọ́lọ̀ lẹ́yìn ṣàhádà àtàkọ̀dọ̀ yín ẹ̀yin wọ̀nyí tákọ́tù olùwò náà àwọn fúsàkùn lẹ́bà tó bẹ̀rẹ̀ sí ní máa para yín bá ṣe pé wá látọ́síkù nàdìmá ìgbà tó wá débi ó ní kí ni ó sọ taqtuluna anfusakum ẹ̀mí ara yín gangan lẹ̀ ń pa kò ní ìdíkì tó tálà yín yẹn ṣe mọ́ mo ti ṣe lánàá àbí bẹ́ẹ̀ kọ́ ìdí tó lọ́wọ́ bá fi sọ wípé taqtuluna anfusakum tó fi pẹ́ lẹ́mí ara wọn ó náà nìdí tó fi pẹ́ ń dì máa àkùn وتخرجون فريقا منكم من ديارهم ẹ tún wọ àwọn kan nínú yín ẹ sì tún lé wọn jáde ńlé dojú àṣẹ tọ́lọ́wọ́n bá pa àwọn ọmọ Ísírẹ́lì wọn múlò ọlọ́ni tàbọ́harún aláyìn bíl-ìsmi أنصارا تشاهدوهم وإن يأتوكم أسارا تفادوهم وإن يأتوكم أسارا وإن يأتوكم أسارا وإن يأتوكم أسري وإن يأتوك أسري أسري أسري وإن يأتوكم أسري وإن يأتوكم أسري تفعلوهم تفعلوهم تفدوهم تفدوهم gbogbo ń dá tunu sùn ààrẹ ìgbòdáàtú erédìí òjò ó ṣe tú lánàá tá a bá ti wá tu bẹ́ẹ̀ àyà yóò ní yéèyàn ọba mi ọba dáadáa ó ní ẹ̀yin ọmọ ìsírẹ́lì ẹlẹ́ẹ̀gbọ́ ẹlẹ́ẹ̀gbà ṣùgbọ́n ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó yẹ ká mọ̀ wípé ni fi ma kọ́tọ́ ọlọ́run ni wa. torí pé ẹwọ bọ́lọ̀wọ́n bá ti sọ ó ní súnmà súnmà ní èdè lárúbáwá tààrọ sí ni nǹkan ṣẹlẹ̀ lẹ́yìn lẹ́yìn lẹ́yìn náà lẹ́yìn al-iqrar wa shahada ilé ti ṣe ìmánì òdodo ọlọ́run ní lẹ́yìn ìgbà náà ẹ̀tún wá gbẹ́rù sọrí sí tẹ́yìn náà mọ̀ kó dòdò ní látọ̀lọ́ kíni máa ń fà á tọ́mẹ̀ẹ́dé ènìyàn fi mọ́tọ́ lọ́wọ́n ọba títún kọ̀ọ̀ kí ni máa fà tá ló lè eh, tí máa fà tá ní ọ̀ràn àlọ́ kí ni máa wípé tí máa fà àti sọ àti sọ sẹ́yìn ẹtí bá ń wáyé ní ṣùgbọ́n àfọkàn sí kí ni nkọ fà kọ́sùwàtú alùpàlì àjọ̀dọ̀ mọ́ sọ́rọ́ kù ká máa súnmọ́ ara wọn torí àwọn àyà yẹn ò déédéé wá lẹ́yìn ara wọn ó nídìí tó má kọ̀ sáàtì pẹ̀lú ọ̀rọ̀ ọkàn líle òun ní máa ń gbàtọ́ lọ́run nígbà ìmí ẹ̀ bá rọ̀ tọkàn rẹ̀ bá padà lé yóò sì kọ̀yìn sí in tó a náà àmà wípé ń tọ́lọ̀ wọn bá fẹ́ nì àwọn èèyàn kan bẹ̀ nígbà tí wọ́n bẹ láwọn schools láwọn àgbà kan irun gbà wọ́n ju tọ̀pọ̀lọpọ̀ wa lọ wọ́n sì padà dáhùn apò kan lé ayé tán wọ́n sì kókó eléyàn wá torí ń wá ipò mo ẹnìkan ṣùgbọ́n nítorí wípé ń wá ipò ó fẹ́ ṣe dpo nǹkan kan wọ́n sì fún mọ́jà mú kí àfi tó bá lè fi islam mọ́lẹ̀ lọ tó fẹ́ ṣe dpo ọlọ́pàá nítorí ipò dpo ó sì fi islam mọ́lẹ̀ ó sì dìnà sọ́ra ọwọ́ àṣẹ dpo ọ̀hún tán ó ti wá rí táyà wáyé ó ti wá sí ojú tẹ́ bá wá níbẹ̀ kò sí nǹkan kan lẹ̀ nínú àràtọ́ lọ́n wá dá fún ní wípé bó ṣe dàgbà tó wọn lọ́wọ́ fún gàgán ọmọ ẹ̀yọ̀ lẹ́yìn ìgbà náà kò wá rí nkẹ́kẹ́ ń bẹ́ ọmọ ya fún wọn tó ń tọrọ jẹun náà ọlọ́run ọba ọba tó láàárẹ̀ ga ó fẹ́ já sọ́ra ká máa pàkíyèsí ara wa ìyẹn ló fà tó fi jọ já wípé ó yẹ ká kí ló fà tí wọ́n fi láwọn gbàtọ́ lọ́hùn tí wọ́n wá gbà káwa náà má bàa kó sínú orú ẹ̀ inú rọmọdọ́nù la wà tí gbogbo wa dẹrú ọlọ́run ṣé rọmọdọ́nù ní lọ tán ká pẹ́ ìdá kí ni máa ń fà á tóbi jọ jẹ́ pé àwọn nǹkan tó yàn ń ṣe nínú rọmọdọ́nà yóò padà di sọ́mà lẹ́yìn ọdún ẹ̀yìn ọba máa ṣe nǹkan mi. etí máa ń fa ọkàn líle ní kí wàá lè máa ń fọkàn líle. àtúnṣe àwọn yẹn náà ah ìyẹn ẹ̀dọ́ ọlọ́run. ẹ ara rẹ̀ ní ṣùgbọ́n mẹ́rin kọ́ la fẹ́ lọ lónìí àfẹ́ lò yẹn lónìí wọlá yàgòónú kẹlẹ́dì iná ó tó ní kìtà bá mi ò kọ́ bẹ́lú fàkọ́lá aláyíhìn mọ̀lẹ́ àmàlù fàkọ́sá wọlá yàgò alámúyáni alámúyáni alámúyáni lílá bìnnà àmàlù ó. فقال هلا قلوبهم نيوم ọlọ́run ọba mi ọba dáadáa ẹja gbọ́ ń tọ́fà o torí wíkẹ́rù tó ṣe wá ọlọ́run ní jó ṣe wá o ara tí ò ní fi jó ṣe wá náà ni wípé ká mà ká sì sọ́ra fún àwọn lábáwọn ni àrọ́fta ṣàrọ̀ la li sharri walakin li tabaqi ìyẹn máa ma burú kìí ṣe nítorí ṣe aburú ṣùgbọ́n nítorí kó lè gbogbo èèyàn béèyàn bá bímọ èèyàn jẹ́ ọmọ kí iná gbóná àbí òní ọmọ èèyàn ọmọ kí máa àbí òní ọmọ kó lè torí kó lè bá àmà sọ́ra fún kí ọmọ ọlọ́run ní jẹ́ nìkankan aláàbúláburú ọlọ́run ní jábùrú ṣe wá ọlọ́run ní ẹ má dà gẹ́gẹ́ bí àwọn olùgbàgbọ́ òdodo kí wọ́n gbìyànjú kí wọ́n má dà bí àwọn tá a fún ní tírà lánàá faqala alayhimul amadu faqasat qulubuhum ọ̀yà alam الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون ọlọ́ni فطال عليهم الأمد ọjọ́ gorí ọjọ́ mọ́ wọn lọ́wọ́ wọ́n pàtọ́lọ́ntì kò sí ní tó jẹ́ kí bẹ̀rù ọlọ́run bọ́ pọ̀ lára wa nu rọmọdọ́ọ̀nù ju wípé à ń ẹ̀ lọ à ń gbá ya máa gbọ́ wá ẹni tí ò ti ṣe wá sí ó súnmọ́ kó máa gbọ́ wá sí lórí rédíò báwọn èèyàn bá ń bẹ nínú wá sí náà wọn máa gbọ́ dúdú ọmọ ńlá ọmọ tó ṣe lójú oríṣiríṣi àwọn èèyàn àwọn ìyẹn náà ló fà á títọ́ lọ́wọ́n bá fi ń ṣe é ṣe fún wa nínú rọ̀mọ̀tọ́ tó bá lọ tán tá a bá pàtì fàtọ́lá àlàyéhìmọ̀ ilẹ̀ àmàlò fàkọ̀ọ̀sà. ọlọ́run ní ìgbà padà gorí ọjọ́ mọ́ra wọn lọ́wọ́ ìgbà tọ́jọ́ tọ́jọ́ gun orí ọjọ́ mọ́ wọn lọ́wọ́ tán tí wọ́n ráàyè tọ́lọ́wọ́n ọba má tí wọ́n padà sí díẹ̀ mọ́ gbogbo tọ́lọ́run tí wọ́n ti ń ṣe wọ́n padà pẹ̀lú sí gbogbo táwọn náà ti mọ̀ ọlọ́run ọba ní padà gún rí sí ọlọ́run padà sí burú ọba wa tó ma haula ìtàkọ̀tòlù. antum haula ọlọ́run ní lẹ́yìn náà ẹ̀yin wọ̀nyí ẹ̀yin kọlọ̀rọ̀ sí wọ̀nyí alágàbàgebè wọ̀nyí ẹ̀yin aláìnígbàgbọ́ nínú ọlọ́wọ́n ọba wọ̀nyí ìtakọ́dùn olùwọ̀nà ẹ̀tún wá ń para yín tí wọ́n para wọn àbí wọ́n pa nínú ara wọn ẹ̀ dábì lóru tí wọ́n para wọn àbí wọ́n pa nínú ara wọn wọ́n pa nínú ara ọlọ́run tí wọ́n ní wọ́n para wọn ẹ̀gbẹ́ áńfùsì ló dùn pé ẹ̀pa ẹ̀pa àwọn ẹ̀mí ara yín kí lọ́jọ́ tó fi sọ bẹ́ẹ̀ a sọ fún wa lánàá ẹ ti gbàgbé ni ń pé ní àwùjọ Islam gbogbo ẹni tí ń bá ń gbé bẹ́ẹ̀ kí la pè wọ́n ẹyọ kan ni wọ́n tẹ́ ẹ bá ilé pa ẹ̀yẹ kan bí gbàtẹ́ pa gbogbo wọn ìyẹn ló pa tó jẹ́ pé ẹni tó kọ́kọ́ dá ẹni tó fà á nìyẹn ẹni tó kọ́kọ́ pààyàn lórí ilẹ̀ yìí wọn à ní pààyàn lórí rẹ̀ yí àbíkọ́ nípìn inú ẹ̀jẹ̀ ń inú ní ẹ̀sẹ̀ ń pààyàn wọn torí kú ńlá kọ́kọ́ awọ́lu man sanna al wọn tó fi súnà pààyàn lórí rẹ̀ bí wọn bá ti ń pààyàn ní sí sí tí àwọn apààyàn pa ṣe dáadáa torí bí ẹ bá ti pa ẹnìkan nù gbogbo ara pa tí tó bá tó tó bá kú àìmọye èèyàn ọba kú wọn à ní tí wọ́n ṣùgbọ́n wọ́n ayé mọ́ ti pa wá báyìí wà láì bẹ́ẹ̀ nìkan kan wá ti kéré mà ẹni ó fámìlì nù wà tó bá kú ní tó kú pọ̀ bá a ṣe ní kankan tá tí ikú bá ilé wá nílò àsìkò yìí ọlọ́mọdé àwọn ọmọ owó kú pẹ̀lú wàláì gbogbo ọjà àrùn yìí sìn ọ̀rọ̀ pé mo ní plan báyìí fún màmí kìíní kan mo fẹ́ jọba mi ó di nítorí kan gbà tó ń bẹ̀ láyé bọ́ọ̀ bá sí ń bẹ̀ máa ẹbẹ́ ni tó bá ní bàbá ní máa sọ kí bàbá òun lóun ọkàwé kìíní kan lóun ọkàwé wọ́n ju bí bíríkìlà só bàtà lójú ẹ̀wọ̀n jù sí yóò tún máa dúpẹ́ fọ́lọ̀ ní máa tó ní kọmọ wọn kọ́ sí wọ́n ṣe fírídọ́ọ̀mù fún ẹ wá gbà tó débi mímọ̀ léèyàn jáde ńlé onífàárí ikọ̀ abẹ́ ẹ̀rí ni ẹ̀rí kó ti ṣe yàtọ̀ ìgbà tó débi k'íkọ́ àyàn ó lè para yín ìgbà tó wá débi léèyàn jáde ńlé ó lè ní apá kan nínú yín jáde tó rábúrò rèé tó ti dípa àyàn ẹ̀ ńláwọn kan nínú yín jáde ńlé تظاهرون عليهم تظاهرون عليهم تظاهرون عليهم تظاهرون عليهم ó yẹ ká yẹ kí wọn bẹ wo mẹ torí àwọn tó àjọ máa kí wọn tظاهرون irun fi ìlú wò ni àní irun fi ìlú sí máa jìn ní àbí mọ̀dọ́rì ẹ̀ máa dì ní àní ṣe ànítàdọ́ haruna ṣe máa dé ní àbí mùdọ́rí ẹ̀ e. mùdọ́rí ò ní tàdọ́ haruna ẹ̀ẹ́n eh, kí wá ní mádì ẹ̀ e. tàdọ́ haru mùdọ́rí náà e, tó wá jẹ́ tàdọ́ haruna ànítàdọ́ eh? haruna irú òfin ìlú wò ní mùdọ́rí ò ní kí wá ní mádì ẹ̀ tàdọ́ haruna ikhtalafa al-ulama tó bá jẹ́ zọ́hárọ̀ tó zọ́hìrú náà ni ó jẹ́ o bàbá zọ́hárọ̀ yóò zọ́hìrú fáálà ìfáàìlú tàzọ́hárọ̀ ni tó bá wá jẹ́ tàzọ́hárọ̀ kí wá ní mọ̀tọ́ yìí ó jẹ́ tàtàzọ́hárú náà ó rí ẹ pé bàbá dáadáa wọ́n wà tó sí ok bàbá yìí náà fẹ́ dá sí dá sí tọ́lọ́hùn kò sí wàhálà èyí mo rí tó sara gírí ẹ má bínú ibi tá ẹ bá ń jó microphone bọ́ bẹ́ẹ̀ sọ ok. tàdọ́harúnà na-alaghị ihe m o mo rò pálá yìí mi ti yé tọ́ ibẹ̀ wá ní mùdọ́rì ẹni mùdọ́rì ní tàdọ́harúnà èyí ti yé kó jẹ́ táwo tálà òkè ọ̀dà tàgọ́ harun aláìhìm bó wà ní. tàgọ́ harun aláìhìm bó wà ní. mudọ́rì yóò wá ní má dìtẹ̀. Eh. kí ni wọ́n sọ àlè rẹ̀ wà jẹ́ báwọn. orí ẹ̀ pé tàzọ́hárọ̀ náà ni mùdọ́rì rẹ̀ wá jẹ́ tàtàzọ́hárọ̀ tá alákọ̀ọ́kọ́ yẹn tá a tó jẹ́ kejì wá ti bọ̀rọ̀ lọ tá alákọ̀ọ́kọ́ tẹ́ ẹ ṣe spọ́ọ̀tù lálákọ̀ọ́ wá sẹ́kù so ti yẹ ìdí ó fi jẹ́ tàtàzọ́hárọ̀nà aláyhim ó wá di tàtàzọ́hárọ̀nà aláyhim ẹ̀rí ìdíwọ́ mọ̀ yẹn. ànírúwo ní irúwo tẹjánu sùúrù tá àti tọ́ mùtàbáyídé nìkan kò sí ìdígọ́mù bí mùtàbáyídé tàkọ́rùbù ní kí wá lè orúkọ inú ìdígọ́mù báyìí أو حرك الحرفين فيه كل كبير وافهم àyàn máa fi kéwú jẹ kọ àtàwálé gọ́ọ̀mù kabir harfu mutaharrik fi harfin mutaharrik ọlọ́wọ́n mú kún wa ara ń tó yẹ ká túnú ṣùgbọ́n ẹ má bínú o torí àwọn àtàjọ́ máa kéwú àjọ̀dọ̀ máa fi àwọn bẹ̀yẹn kún. تظهرون عليهم بالاسم والعدوان تظهرون عليهم والعدوان تظاهرون عليهم بالإثم والعدوان تظاهرون عليهم بالإثم والعدوان تظاهرون عليهم بالإثم والعدوان ẹjọ́ gbọ́n tọ́lọ̀ ọba sọ ń bí yé àwùjọ bí tó bá ti wà àwùjọ wọn ní tòrò ní tí ń pa nàìjíríà kù àṣírí rẹ̀ lọ́lọ́run sọ àṣírí rẹ̀ òun lọ́lọ́run sọ yìí pírọ́blẹ́ẹ̀mù nàìjíríà tó tóbi jù òun lọ́lọ́run sọ yìí tàzọ́hàrúnà àláyéhìm sẹ́rí láti bí záhàrù ní ẹ̀yìn ní jẹ́bẹ̀ tí yọ̀ bàbá ní pé ah, lájú ajá yóò sì máa fẹ̀yìn pa kíní kan kíní tún ẹ̀ Ah, ebúlẹ̀ tó fi tún yẹn òun ràn lọ́wọ́ lẹ́tẹ̀ bá ráwọn kan tí wọ́n dẹ́ṣẹ̀ eléyìí tó fi yẹ kẹ́ ẹ gbá wọn lọ́wọ́ mú wíkẹ́ má ṣe eléyìí mọ́ ti ọ̀dà tàbọ̀ harun aláìhìn ẹ tún ta wọn lé ní pé ẹ máa dẹ́ṣẹ̀ yín lọ bẹ́ẹ̀ bá gbé dé kóòtù kóòtù strike ẹ̀ dá ní no corruption ọ̀rọ̀ pé kí ní ka corruption lọ́pọ̀ jù corruption tí ó bá dé kóòtù tó jẹ́ corruption tí ò ló lọ́yìn ẹni ọba ló lọ kò sí corruption kankan kó máa kọ́rọ̀ nǹkan rẹ̀ lọ wọ́n bá sì ti débẹ̀ yóò sì parí ẹ̀ síbẹ̀. tọ̀wọ́haruna aláìhìm bil ismi wal ọ̀dà. ọ̀kan ńlá àwọn tí ń bẹ nípò ní nàìjíríà ó ní àkọ́kọ́ tó wọ́n kọ́ bá bílíọ̀nù pàdé pépà kan ló gbé ó ní kọ̀ǹtráktọ̀ kan ní stéètì tó ń ti ṣe gómìnà ló fẹ́ bribe òun wá gbé one billion fún lẹ́ẹ̀kan náà one billion kì í ṣe one million o kì í ṣe one hundred million o kì í ṣe two hundred million o kì í ṣe three hundred million o kì í ṣe five hundred o kì í ṣe seven hundred kì í ṣe nine hundred o one billion ó ní ó sì gbé dé lówó funfun yàrá láwọn ọ̀gá ètò rèé ó lè one billion ó lóun kọ́kọ́ ah one billion kò ní sọ eléyìí tọ́jú àyè tí ọ̀gbà fún wa ó lóun wá bilé rè ló ti rí one billion àwọn ah, nínú iṣẹ́ tẹ award fún òun ni ajá wípé tó bá yẹ pé two billion ló kó sẹ́yìn fún mi thirty seven eh, million billion jari ló gbà fún sẹ́yìn ajá pé sẹ́yìn ò ju two billion lọ torí n tó lè mú ẹ tó gbèsùbẹ̀gbà láti gbé one billion wá ó ti inflate price contract nítorí o sì fi kún ká kọ́kọ́ pa èrè o ti fi ń tọ́pọ̀ kún kó o tó wá wò yí pé one billion lọ́wọ́ àgbẹ̀fẹ́mi gàdá ṣùgbọ́n mi tọ́rọ̀ ń parí sí ibi tọ́ sọ dínú àmọ́ yòókù kí ló padà wá ṣẹlẹ̀ sí one billion gbọ́ one billion yẹn lọ. nǹkan bẹ àwọn méèrí owó tó ṣe wípé ọlọ́run lè ṣàánú olúwa ìtàbílẹ̀ rí ìtàbí lọ́bọ̀lọ́ láti fojú kàngàn ọdọ̀wọ́ ọlọ́ <laughs> àwọn ọmọ tí wọ́n láwọn rí iná nígbà tí wọ́n rí wa iná lọ tàbí ká gba change change wọ́n yà lọ́wọ́ ni yẹn mélòó wa ló ti kó one million lọ fúnra rẹ̀ ó lé ní lákàntì àlè sọ ṣùgbọ́n tó kó lọ tọ́ kari. kárí wàláì kan náà ọmọ ìyàwó kan wọ́n wá ń kawó wá ń kawó ìwà ń kawó ìwà ń kawó ìwà ń kawó ìbá wá ń wọ́n sọ wá ń sọ wá ń ó wá ka owó ó wá pé one million ó lóun ọmọ yìí mọ́ àwọn tí wọ́n bá kàwó lọ́wọ́ pé ẹn mo ti kà papọ̀ ṣùgbọ́n ìjẹ̀wà mọ̀ ẹni tọ́jọ́ ó ti di one million náà olóòjẹ́ ẹ̀ ókè ah, one million yóò máa jẹ́ lóòótọ́. nǹkan ti ṣe wá ẹni tí ń bà ẹ́ jẹ́ tí ń bà Nàìjíríà jẹ́ àfẹ́ntí ò bá ní connection ìyá lè jẹ́ Nàìjíríà yìí tí ọba ti lówó lọ abó lówó lọ́wọ́ ò ní connection yóò jẹ ọgbẹ́ ẹ wà àwọn tí ń pa yín lẹ́rìn tó ra ṣẹlẹ̀ lọ́sùn lẹ́nu jọ mẹ́ta yìí ẹ fẹ́ yóò mọ̀ pààyàn alùpùpù alùpùpù one flesh mọ́sù tí èyí bá ṣe agbára àtàgbára kí ni ó ṣẹlẹ̀ bó bá ṣe ní tí ó sì ń kẹ̀kẹ́ ìyá ó تظاهرون عليهم problem Nàìjíríà nu ẹ ara mùsùlùmí ẹ já kọ́ sọ̀fẹ̀ láàrin ara wa lè bá sọ̀fẹ̀ láwùjọ tá bá bẹ lọ́hùn fún torí ẹ̀kọ́ àwùjọ ọbí tó bá wà kò ní ẹ tó lọ́n fi kún èèyàn lọ́wọ́ ọ̀rọ̀ ní wípé tí wọ́n bá wá dé tí wọ́n ní wọ́n ti wà ń gbèkùn tàfùdóhùn ẹwà gbé ó jáde ẹ̀yìn náà lẹ́tùn wá sanwó tí ó yẹ túlẹ̀ now in problem that's of a problem ẹ̀ ìyẹn ò ní ẹ má fi àjẹ́ o tẹ́ẹ̀ bá ń rí wọn lò tẹ́ẹ̀ rí wọn dín mọ́lẹ̀ ẹ̀yìn náà lẹ́tùn máa fowó gbà wọn kalẹ̀ ẹ̀yin náà lẹ́tùn kọ́ọ̀lù pé ọmọ tẹ́ mú yẹn rìlíìsẹ̀ wọ́n sì rìlíìsẹ̀ ẹ sì sanwó ẹ̀ wàyí yàtò okùn mùsàárọ̀ tó fàádùn wàyí yàtò okùn mùsàárọ̀ tó fàádùn tẹ́ bá rí pé wọ́n wà nígbèkùn ẹ sì fi ẹlòmíì pààrọ̀ wọn ẹmílẹ̀ ẹfẹ́lẹ̀ ilẹ̀ tó fàádùn nìyẹn e fi ẹlòmíì e fi pààrọ̀ wọn tó dé èèyàn tàfidúhùn kúránì pé fi owó gbà wọn kalẹ̀ méjèèjì sí náà sì ní kìrọ akùrán. wà á túkùn hùsàrà tàfidúhùn. wà túkùn hùsàrà tùfàdúhùn. tí a bá jẹ́ tí a wà nígbèkùn pé kàkà kéku ọmọ jẹ ṣèṣe àwàdà ni ó fi ṣe tí wọn bá gbé èèyàn kan mú ní nàìjíríà yìí pé lápèjúwe ó tu fúláwà iléeṣẹ kan tí wọn bá gbé iye ọ̀ràn tó dá jáde wọn ó ti ka twenty six attempted kìnnì kan destroyer of eh, kìnnì kan of government property kìnnì kan of kìnnì kan aggressiveness kìnnì ọlọ́wọ́ bàbá mi sàánú ẹ mọ̀ wá òkè fọ́ọ̀kàn tún fúláwà ni wọ́n ó sì torí fúláwà wọ́n ó sì sẹ́ńtẹ̀ǹsì ẹ̀ sí ẹ̀wọ̀n ọdún mẹ́wàá ẹni ọba jí fóònù ọlù ẹ̀wọ̀n téèyàn bá na ọmọ rẹ̀ ọlọ́mọdé asimọ́bí ní nàìjíríà yóò lè lu ẹ̀wọ̀n china bus china bus wọ́n wá ń àbúṣe ẹni tí ọ̀ china wọ́n á fi mọ́tò pẹ́ lómi ní Kogi ẹwọ ẹwọ tí ń ń Kogi àwọn tí wọ́n pa àwọn tí lọ́n ti hàn nù ọ́ ẹ̀wọ́ amáyé bẹ́ẹ̀ lọ àwọn tí wọ́n pa wọ́n sì tún máa ṣẹ̀mí lẹ́yìn o ṣùgbọ́n tí ọba ṣe èsì gbọ́mọ kan lójú tó fún gbà tí ọ̀daràn ọlọ́nkọ́ wọlé ayé tó bẹ̀rẹ̀ kọ́ sáànù wa wà yín ya tó kù. wáyà tó kù ó sàárọ̀ tó fa ọlọ́run ní kẹ́ẹ̀sì lé wọn jáde ńlé tẹ́lẹ̀ gan ọlọ́run láti sí lé wọn ẹ wà lé wọn jáde ńlé tán ẹ̀yin náà lé wọn jáde ẹ̀yin náà bí o ti dé wọn ìgbà tẹ́ ẹ bá wá rí i pé wọ́n wà ń gbẹ̀kùn ẹ làwọn ọmọ nàìjíríà ń lọ tá ń lé wọn ń lé gbogbo tọ́lọ̀ wọn bá ń bá àwọn ọmọ Ísírẹ́lì sọ níbi rẹ́gí ló sì pẹ̀lú ọmọ Nàìjíríà ọlọ́nkọ́ wà láì tó bẹ̀rẹ̀ kọ́ sàánú wa ọlọ́ni kẹsì máa lé wọn jáde tẹ́lẹ̀ tẹ́lẹ̀ a ti sí ilé ìwọ̀lé lórí afa tó mìíràn ọmọ nàbí bá àmì ìkìtàbí

islam yìí ṣe kìíní ẹlòmíì ní mẹ́ẹ̀lì ọlọ́run wí ọ̀dà bùkátà àjí rẹ̀ ń kọ́ láyò ká lè fún lọ́rùn lọ sáà ẹ̀rí kan afàtó mẹ́rin lọ́rí bá nínú kìtà bí apá kan apá kan tó bá já sí lọ́rùn ọ̀dà jẹ́ fún alákòjú gbogbo èèyàn ló ní ìsìn ọlọ́run ti sàánú ẹ̀ láńtímẹ̀ntì tiwa gbogbo èèyàn ló ti bí ọjà mú yìí táwa fẹ́ kírun méjì papọ̀ bẹ́ẹ̀ ni ayé bẹ́ẹ̀ kọ́ àwọn fẹ́ kírun méjì yáyá ẹja kí mọ́gírì àti ṣáì papọ̀ àkè ṣùgbọ́n ẹja wo duration tá a fi kí yẹn ṣe mọ̀ kó gùn díẹ̀ ẹja fi kí mọ́gírì bí fáwọn yàrá bí ṣáì fáwọn yẹn ṣe complaint yóò wà bí òní wa. mẹ́nu nàbí bá délé kíta bí ẹ̀sìn náà ló sì mú méjèèjì wá kírun ogun ẹ̀sìn ló mú wa ṣùgbọ́n ẹ̀sùn onírò aláti kíráka méje àbí mẹ́jọ nítorí pé àwọn kẹta bá ti ké tán ó já sí rọrùn àbàtò mìíràn lábí láti ẹlẹ́kì ọlọ́run jẹ́ arígbẹ̀yìn rọ̀mọ́dọ́ ẹ wá sọ fáwọn èèyàn pé ó tukù mẹ́fà kan ẹlẹ́mí òníwó rákùn wọ́n bá sọ̀sọ́ púpọ̀ ó tukù mẹ́fà lẹ́yìn tó rí <laughs> <laughs> mẹ́fà wo ọlọ́run oróró torí léyìí tọ́pọ̀lọpọ̀ ló ń gbà gan ọyọ́ lọ́wọ́ ọyọ́ lọ́wọ́ ni o àwọn èèyàn bá júná tí wọ́n bá júná tún nǹkan kọ̀rọ̀ àbàtú mínú námìlá àwọn ẹ̀lẹ́kì tàbí wà tàkì ó sì jẹ́ pé apá kan tọ́lọ́run bá sọ lé gbàgbọ́ apá kejì rárá tó bá fi di jímọ̀ tí ń bọ̀ lẹ́yìn jímẹ̀lẹ̀ àwọn alé ọtí tó wà lẹ́ni ó ti mọ̀kùn lọ́dà jimá tó ń bọ̀ ni o kìí ṣe lẹ́yìn o kìí ṣe tọ́lá ọ̀rọ̀ àti jimá lọ́la ìtì ń bọ̀ lẹ́yìn ẹ ti rí tí wọ́n máa kún ṣọ́ọ̀bù nígbè jẹ́ ẹ̀ṣọ́ ọ̀dọ́ wa náà wọ́n padà sí. àwọn tí ó ṣe búkìn eléré tí wọ́n gbé lọ alájú ẹ̀ wọ́n ó ti máa wówó rẹ̀ báyìí tí wọ́n bá ti ṣe búkìn. ẹlẹ́ẹ̀dọ́ ọlọ́run ọba gbọ́ ìyẹn ẹni tó bá tiẹ̀ wá gba díẹ̀ gbọ́ mi o ẹlòmíì ọ̀gbà kankan gbọ́. àmọ́ kéékèèké ní sẹ́gun lẹ́jẹ̀ nìsí gbogbo lẹ́bi tí ò ségun wọn ti sẹ́ igun bẹ̀. àbàtò mẹ́nu ẹ wá máa wo àwọn alálàáfáà tí ò tẹ̀ wá fẹ́ sí kèfèrí mọ́ lọ́dọ̀ wọn wọ́n á sì tún láwọn fẹ́ so yìí ẹ wà níbẹ̀ wọn ní àwọn abáfẹ́ ṣe yìí dání wọn fẹ́ ṣe yìí fún wọn fẹ́ ṣe yìí ṣèkínàtù fún Jacob wọn fẹ́ ṣe yìí ṣèkínàtù fún Jacob wọn wà ní aṣọ yìí wọn náà ní lórí ọgbọ́dọ̀ ní yìí lórí ah yìí tani àti tani ṣùgbọ́n yóò jà sówó wọ́n lọ bí àdúrà ẹni tí èsè mùsùlùmí wọ́n ní ara àwọn ọkọ rẹ̀ ló pè wá kìí sóun la lọ sàdúrà fọ́kọ rẹ̀ mùsùlùmí ẹ̀kọ́ rẹ̀ ní ẹ̀kọ́ rẹ̀ ní kí ló kí ló fẹ́ lọ́mọ sàdúrà fún <laughs> wọ́n ó sì lọ ibi tí kẹfẹ́ ní mí wọ́n lọ́kọ rẹ̀ tó kú sáájú ẹ̀ láwọn lọ sàdúrà fún kí ẹ mọ̀ kí bàbá mùsùlùmí bàbá sí islam kú ni bàbá ti dààmú pọ̀ nígbà yẹn tí wọ́n sàdúrà ti bàbá láti bí ọdún mélòó kan sẹ́yìn wọ́n ní àtúnyà lọ rántí wọn náà ni ó wá jẹ́jọ́jọ́ kẹjọ ti kébì àfàtó mẹ́nu ọlọ́ọ̀ni ẹ̀fẹ́ gbapá kan tíra gbọ́ eré tó bá bá fẹ́ nú yín mu tó bá yẹ pé kẹ́ fẹ́ yàwó yẹn ẹ̀hìn ah, bá ti pé kínní ṣùgbọ́n ká jọjọ gbé wàhálà mùsùlùmí ara àṣetán tó bá débi àwọn ibi kan kọlọmọgbọmù yẹ ẹ tó bá débi ibi tó bá ti jẹ àárọ̀rùn fún wa olùmọ̀sọ fáwọn lónìí àwọn yà lọ sí ìtìkáfù mi kàn lọ dáa ìtìkáfù bèrò ọ̀pọ̀ ń bẹ́ẹ̀ ní tí ó jẹ́ èrò ọ̀pọ̀ ni pé ó báláǹsì àwọn yóò jẹ ti ayásá wọ́n jẹ ti sàárì ó ṣẹlẹ̀ sáwọn náà ìlàrọ̀ mi ní ọ̀rẹ́ mi bátakùn làákùn lárọ̀ mẹ́ni láàṣínú láṣíwá àṣítọ́wà ìláṣínú bátakùn àwọn èèyàn kan wá ń ṣe ètìkáfù ìgbà náà àwọn èèyàn kan bá gbé wá sí ètìkáfù ah, gan mọ́sáàṣí mẹ́ta ló yá tí wọ́n sí wọ́n ní rárá o yàrá ní sọ pé àwọn àfáà tó sì láàlẹ̀ sí lóòótọ́ wa ṣùgbọ́n tá a bá ti há oúnjẹ fáwọn èèyàn tán lásámú oúnjẹ tí àwọn tí wọ́n ń ṣe ètìkáfù jẹ ń sáàrì àbọ̀n bù tí ó ṣe mọ̀ tìkan á jáde dé sí sáwà ìjọba jẹyìn àtúnfẹ́ yìí lé lórí wọn ò tó bẹ́ẹ̀ wọ́n jẹ́ wọ́n máa wọ́n máa faso ni ìyẹn ti máa jẹ́ nù wọ́n sì ń ṣe ti káfù lọ nkẹ́nkẹ́ a sì ń bètò lọ. ọdún àkọ́kọ́ títí tí ìfọ̀tọ́rọ̀ àkọ́kọ́ wá ẹnìkan kò ṣe ẹnì ẹyọ kan báyìí kò ṣe ti káfù lọ sáà dàrú. Minu nabi ba'd al-kitabi wa takfuruna bi ba'd. Mo ní à àwọn tí wọ́n bá ṣe ti káàkùdà àmàrí wọn wọ́n ni mọ́sá sí wò ní tọ́lẹ̀tì bọ́lọ́kàárí gọ́tá bọ́lá ẹ̀kọ́sá sí wò ní tọ́lẹ̀tì láti ẹjọ́ yìí pẹ̀lú òní tọ́lẹ̀tì kò níbi táwọn ti mọ́ ẹ̀wẹ̀ kò níbi táwọn ti mọ́ ìyàgbẹ́ àbàtò mi lóòrùn ẹ̀mí abẹ́ rí gan lẹ́lùmí gan wá lóò tó ti yí sáàdì padà ọ̀gọ̀ yìí ti ká bọ̀ ọ̀dẹ́ alékiri tó ń jẹ bá dé yóò wá yóò wá lọ bí ojú bí wọ́n bá ti ń ṣe ìtìkáfù lẹ́dẹ̀ wo yé ibi tí ọba sá oúnjẹ ń bẹ̀ iye èèyàn tí ó wà ń bẹ̀ àti iye èèyàn tí ó wà ń bi tó ń jẹ bá wà àwa náà sì kọ́ ó sì pọ̀ ibi tó ti pa ẹlòmíì nú àwẹ̀ yìí ibi tó ti pa ẹlòmíì tó ti pa ẹlòmíì ọ̀sẹ́ni ebi ọ̀pá oṣù gbébi débi lọ́kọ́ àwọn tó máa dúpẹ́ fọlọ́ kò ní ìdí kan sọ fún ọ kébi ń pa àyàkó tó mọ̀ kébi ń pa ọlọ́run kọ́ mọ́ kébi pa wá wọ́n máa dùn án ládàá fató mìíràn òun ẹni ọba gbapá kan tíra gbọ́ tí ọ̀ gbapá kan gbọ́ kí lẹ̀ sọ ẹ̀. fàmáyásá àwọn ìyá fàáńdà àríkà nínú ìlà ìlú ẹlọ́ni ẹni ó bá ṣe bẹ́ẹ̀ nu yín tó wọn tó bá ti tẹ́ lọ́rùn nu tí lọ lọ́rùn ó ní ó ṣe tí ó bá ti tẹ́ lọ́rùn kò sí ó wá ń select ó wà selective níbi àṣẹ ọlọ́run ọ̀bọ̀ wa tọ́lá rẹ̀ ga ọlọ́run ní irú àwọn àníkù láyé tí wọ́n fi rá dojú ti khizyun fil hayati dunya ojú ó tì wọ́n kú láyé wa yawmal qiyamati yawmal qiyamati yuraduna ila ashaddi bọ́lá kí wọ́n wá láàmà yìí pé eléyìí tó burú jù nínú ìyá alẹ́ ayé ìyàtọ̀ fẹ́ẹ́ ta dojú tì ọ̀wọ́n ọlọ́mọ mà dojú tì wá ọlọ́mọ mà yẹpẹrẹ wá ọlọ́mọ mà lálàṣe wá bíi táwọn ará lọ́rìn téèyàn bá ní owó tí àbùkù bá kàn án yóò wòye pé kọ́lọ́ ń sì gbọ́ kọ́ àbùkù ní máa fàtẹ́lómi máa lọ pokùn sùn kàkà kí kíní kan mọ̀ ṣe kíní kan yà ṣe ni bàbá kan ti ń bẹ lọ́sùn yìí tó jẹ mínísítà láyé ìgbà tó ọmọ Yorùbá kan jẹ pírẹsidẹ́ǹtì bí wọ́n ṣe gbá mọ́nu pé voters card national game ẹ mọ̀ rántí bá ẹni ọ̀ránṣẹ́ náà ló tún gbá mú ó ní ó resign kọ́ lọ campaign fún àtúntí kẹ́ ẹ bẹ̀ fún àbí sẹ́kún ẹni tó jẹ́ gómìnà ń gbà náà mo fi jára mi gbọ́ báyìí lẹ́nu ẹ̀ tí ń sọ lórí rédíò pé ah kí bàbá yìí ń sọ fún un pé òun fẹ́ kú kí bàbá ń sọ fún un pé òun ó kú ó lọ sọ bẹ́ẹ̀ fún un bàbá ń sọ fún un pé ẹ̀hún lọ òun ó kú o pé ikú yá ju ẹ̀sìn lọ gbogbo wa tá a bá rántí wọn autopsy ẹ̀ wọ́n ló gbé nǹkan jẹ pé poison nínú autopsy wọ́n sọ fún un pé àwọn gẹ́gẹ́ sọ fún gẹ́gẹ́ ó gbé nǹkan jẹ yìí ìgbà náà ọmọ ṣẹlẹ̀ rẹ̀ kan sí kọmíṣánná àjọ ànàbọ̀yá kọmíṣánná ọ̀fọ̀ yẹtọ̀ ọ̀gẹ̀ nìkan ẹ wo nǹkan kí lọ sá fún àdójútì ni wọ́n ti rí nǹkan kójọ láyé wọ́n ti rí nǹkan kójọ láyé ọlọ́run má jẹ́ pẹ̀lẹ́ wa má dojú tiwa o ọlọ́run má dojú tiwa inú fi jọ́jẹ́ pé ọ̀kan nínú àdúrà nígbà Muhammad ni Allahumma inni a'udhu bika min shamatati ada ìdí ọlọ́run mọ́jọ́ tó rí mi yọ̀ ọlọ́run kọ́ mọ́jọ́ tọ́ yẹ ẹnì kọ̀ọ̀kan wa. iná ṣàmá tàtà láàdá bàlá iná ṣàmá tàtà láàdá bàlá. torí pé pọ́tà bá yọ ọ̀yàn àdéhùn ńlá ló jálù yàn ọlọ́run kọ́ làwọn mẹ́ ọjọ́ ti lọ apá àparí ẹ̀. àparí ẹ̀ àparí ẹ̀ àparí ẹ̀ àwa àtúmọ̀ ilé ìtọ́ba tẹ̀. sẹ́ni wọn tá a sọ ọlọ́run jọ sáfà nípa àtàgbà àti ìyẹn tó sọ sùhánà kàlá ọmọkùnrin bàbá rẹ̀ o ó dìbèrè ẹyọ kan ọ̀yà wa alaikum salaam. tí ok. ok. owó o ṣé lórí ìmọ̀ ok sẹ̀rí àwọn kankan bẹ tá mara máa dàpọ̀ mọ́ra wọn ní wípé a mọ̀ pé zaka ó ní májẹ̀mú méjì láì sí májẹ̀mú méjèèjì kò sí zaka alákọ̀ọ́kọ́ ó ní wípé ká tó sọ pé zaka ní lọ ni iye owó Islam gbé ẹni tó lè gba sálárì tí ó wọlé sọ́ọ̀bù ní nàìjíríà tí ọba ti jó àwọn ps ló súnmọ́ kọjẹ́ àtàwọn tí wọ́n wà láwọn kò tó tóbi tó tóbi àtàwọn jọ́ọ̀jì ńláńlá òun ló lè gba owó tí sàkálẹ̀ wọ lóṣù àbí tí yẹn bá tún jí owó ìjọba lóko owó tí sàkálẹ̀ wọ lóṣù kìí ṣe owó kékeré sálàyé láti gbà lóṣù mọ́ ń sọ o ṣe wá rí káwá ẹja wá sọ wípé ẹnìkan ń gba owó tó tó wo zàká ń gbà lóṣù kan tó bá gbà báyìí zàkọ torókù mọ́jẹ̀wọ̀ ẹ̀yọ̀ kan wọn là ń pè ní hawalanu hawali kí odidi ọdún kan kọjá lórí owó kó sì máa nà ó sì jẹ́ pé láàrin ọdún kan yẹn owó yẹn ò dín lówó zàká níyà lè tó bá yẹ pé láàrin ọdún kan ká ní lápẹjú zàká one million ni lọ́dún yìí nínú oṣù tá a wà yìí èyàn jẹ́ wá gba owó oṣù yìí náà ó gba one million ṣe ń pèsè àkàwọ̀ owó yẹn ìgbà tí ó fi di ọdún tí ó wá mú owó yẹn ó wá fi sí báńkì kan náà lápèjúwe ni zaka ò lè wọ lóṣù yẹn ó dẹ̀ yẹn ọdún kan ó lòdù oṣù yìí ní ọdún tí ń bọ̀ ìgbà tí àwa wà bẹ́ẹ̀ àwa wà bẹ́ẹ̀ àwa wà bẹ́ẹ̀ dọ́là wá wọn owó zaka wá di one point two kò ní ní sọ́ọ̀bù ìrùpálá ayé mi ti owó tó fi pamọ́ kìí ṣe ní sọ́ọ̀bù tí owó zakaba tó wá padà di eight hundred ní september ó tún ti ní ní sọ́ọ̀bù pẹ̀lú májẹ̀mú pé kí september mi ọba torí yóò tún ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ní káàdì bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bọ́ wá ṣe wípé owó zaka lọ́dún yìí ọjọ́ one million lóṣù yìí títí títí tó fi wá di oṣù yìí lọ́dún tí ń bọ̀ inú kọ́ jẹ́ eight hundred inú kọ́ jẹ́ nine hundred inú kọ́ jẹ́ nine fifty inú kọ́ jẹ́ kò lé ní one million ìyẹn ti ní ní sọ́ọ̀bù lọ́wọ́ hawalarun haoli ti ṣẹlẹ̀ sí yóò wá yọ sàká ìwọ̀n kí àwọn ní civil servant àwọn jẹ́ gbowó tó tó wọ sàká wọn ọmọ yọ sàká wọn lóṣooṣù wọn yọ sàká lóṣooṣù wọn lè tọrọ inú ẹ ọlọ́run bó kún wa lọ́wọ́ subhanahu wa ta'ala wa muhammed sallallahu Et bah, je vais